ìyàwó olúwa àárín àwọn àgùntàn tó wà láti mọ wẹ̀rẹ̀ ìlú náà pàtàkì. Bọ́ọ̀lù àti fẹ́ bọ́ọ̀lù àti fẹ́ dáhùn. Ẹ Thank you nípa Thank you.

Ànábì wípé tí a jáde pa ee ẹ̀ tó súnà lẹ́ni ọ̀dá àti gbọ́ Ìjọba ìṣe àwọn àti àwọn ìgbẹ́lẹ́ ìgbẹ́ àti ìgbẹ́. fún yín Oh, sorry that book and eh, both distance learning ìgbọ́lá bá ń jáǹkì tí wọ́n ti fún níyàwó láti jẹ́ ìgbẹ̀sẹ̀ àwọn náà ní náà kó lọ bá àbíwọ́lọ̀ lè kí kó rẹ̀ ókè wọ́n ti yọ̀ǹda fún bọ́ sì pé báyà tí òkè kan lọ́bẹ̀ yẹn yẹn táà lè gbà pé owó wà válì bẹ́ẹ̀ àbẹ́yìn gbà pé wà válì bẹ́ẹ̀ nítorí tẹ béèrè pẹ́sà méjì gbogbo nǹkan tí wọ́n fi ṣe gbogbo tàbí nídìí yẹn pé wọ́n jọ mara wọn rí àmọ́ kò ráyè lọ ní ìtẹ́lá sí ẹ̀rẹ́ka ó yé mi òkú ẹ̀gbọ́n ó yé ẹ̀yẹ rẹ̀ sí. lẹ́yìn wọ́n sọ̀rọ̀ nípa pé wọn ò lọ sí ra sí kálí but àwọn ṣé àwọn òbí wa ti ọ̀dà báwọn fún lọ́mọ but èsì wọn sí kálí náà ṣé ẹni ah, tó láwọn fún lọ́mọ ń gbà pé ọjà á dùn pẹ̀lú òun bẹ́ẹ̀ tó gbà ẹ̀hẹ́n àmọ́ kò sí san alákòóni súnmọ́ àbí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ dáadáa káàkiri pé a bá tún pẹ́ṣà táni wọ́n jọ wà ní ìgbọ̀n ni táni wọ́n fẹ́ ìgbẹ́ náà ẹ́ àwọn aláwọ̀ òun lọ fún mẹ́rin kan dábàá ìgbà wọ́n ti fún ọlọ́run ti ọ̀dá tó gbà fún kí àwọ̀ rẹ̀ òun náà wọ́n ti gbà táwọn rí àmọ́ kò fi ìtàn tẹ́sí ẹgbẹ́ ọ̀sán náà ló lọ. Ẹ̀yà tó ti tí wáyé. Sẹ́yìn náà lọ́wọ́ pé, lọ́ba ni ó kẹ ilẹ̀ ọya ọya ọya tẹ́ẹ̀lì fọmọ fún الذين كفروا من أهل الكتاب والمشركين المنفقين حتى تأتيهم Kalau apa soro alladina kafaru alladina kafaru min alam hmm now lẹ́yìn bàbá bàbá lè sọ́kà bá min tẹ̀lé min lédè lágbáwá ìtumọ̀ tá a fi sípọ̀ gómìnà from àlẹ́dínà sábà tọ́lọ̀ sọ fún mi ní àlè ìta nínú àwọn tó jẹ́ ìdúgbò gbogbo bóyá táwọn míì bẹ́ẹ̀ ni wọ́n ti ń tìrì rí. Hmm? àwọn kan ní tó àwọn kan fẹ́ fún báyìí pé tó bá lọ́dọ̀ bá àlẹ́dínà sábà tọ́lọ̀ ní àlè ìta àwọn tó ti rí nínú àwọn àlè ìta tó ti bọ̀ ọkọ̀ ìrírí ló kékeré rí bẹ́ẹ̀ wọ́n àwọn tó ti rí wà lọ́wọ́ tá a bá tún ní ìyẹn báyìí òun là ń pè ní mí tàbí ẹ̀ríyà tàbí ẹ̀ríyà tàbí eh? pínpín kan fà pé apá kan kan la yọjú ẹ ẹgbọ́n mi nípa. àwọn àkàkọ́ bá a lò ní tó wà ń bẹ̀ àlẹ́dínà kẹfàrú ìnáàlì kìkà mí bàyàníyà ni kí ni wọ́n mí bàyàníyà ó ní ní tó ṣe mo bá yóò mí àlẹ́dínà hù àwọn tó ṣe máwọn ni pékin dákọ̀ nǹkan tó ní group lábẹ́ kí wọ́n kọ́ dákọ̀ rẹ̀ tó dà àti hold ìfẹ̀ máa dákọ̀ pàṣẹ ṣe ń gbọ́ mi tí wọ́n bá tún báyẹ̀ yóò rí pé àjẹ̀dí àdáwà pé àwọn tó jẹ́ kékeré ọlọ́wọ́n fẹ́ kọ̀ ran àwọn kékeré ìran wọn bóyá wọ́n jẹ́ àlùkí bá bí ló àbí wọ́n jẹ́ àwọn mùsùlùmí ṣe ń gbọ́ mi yé yé òun náà ló jẹ́ pé pé láti ìdílé rẹ̀ torí bí àwọn pẹ́sà ọjọ́ ọba lára àwọn àwọn ìdí ágímẹ́ǹtì ọmọ yẹn lórí ọba láàmì ní èdè lágbára ìmù nílé Yorùbá náà tí mo bá sọ fún pé mo gbóbi lọ́wọ́ wọn ṣẹlẹ̀ ní ìlú nàìjíríà mo mú látara wọn ìtumẹ̀ tí mi ò mú tán àbí mi ò mú tán páàkì kan lẹ mo mú páàkì kan lẹ tó kéré tó sẹ́wọ̀n. ẹni ta ìjọba ti tún máa ń mí mo lò yẹn tó máa ń gbé páàkì mi ó pín sí méjì ẹ mí nìyẹn láti ní ilé ìtàkùn ìdíyà mí tó sọ wípé látara àwọn àkálẹ̀ tí wọ́n pa àkálẹ̀ mí nǹkan mí kejì ni mí lè tó ṣe pé tó bá bọ́ yóò tò ní mí nípa hóòlù náà yóò mi bọ̀ máa sọ wọ́ọ̀dù mi lẹ́yìn bàtí wọ́n ti general ward tán torí pé mo fẹ́ ṣàlàyé npp party tó wà lára mi lára ẹgbẹ́ ọkọ̀ dákọ̀ ẹ́ kí n sọ ní ìsìn kí n sọ wípé ẹwọ́ kí n sọ wípé àwọn òbílẹ̀jẹ́ ẹgbọ́ àwọn òbílẹ̀jẹ́ nínú àwọn tí ń dáná àtàwọn tó ń sẹ́wọ́n mi dàtí kéde pé tí mò ń sọ òun ni wípé yóò tó dàpọ̀ òbí rẹ̀ jẹ́ mọ́ni ẹ̀ bá dáná èyí tí mo tó fẹ́ yọ ọ́n ti wà lára èhó tí mo dákọ ṣé mi tó ní ìyẹn náà lè mí bàyàníyà bàyàníyà náà pè mí bàyàníyà ní ní ìdíbàyà nì sẹ́wọ̀n tó lè ṣe tábà sọ pé ẹ̀sáfẹ́lẹ̀ lè fi ògiri pé àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ nínú àwọn tó ń kówó jẹ gbọ́dá ah, ó lè pín sí àwọn tó ń kówó jẹ fún àwọn ọ̀fẹ́ tó tún dáa táwọn balẹ̀ jẹ́ tó lórí kan gbogbo wọn náà ni wọ́n balẹ̀ jẹ́ mo fẹ́ sọ kíláàsì tó wà lọ́ndà àwọn tó ń balẹ̀ jẹ́ tí ó yẹ mí mi bàyàníyà yìí tọ̀ méjèèjì ló wà nílẹ̀ lágbára ẹ̀rọ agbóhùn ìpín ìpínlẹ̀ tó kà láàbò ní ìlú nípa àwọn àgbà ti ní àjọ kankan wọ́n wá fẹ́ ìdájà pé níbi áyà yìí ó ń kálukú fẹ́ pé kò lè jẹ́rìí fún ọ gẹ́gẹ́ pé kò lè jẹ́rìí fún ọ ẹni tó bá níbi ìdìbò mi ti wípé nínú àwọn tí wọ́n jẹ́ áyà ìdáàbò náà tó jẹ́ jù àti sísẹ̀ lónìí èyí ti jẹ́ kúkú ẹgbẹ́ ìyàpọ̀ ń bà nẹ́bí bọ́ kó sì kú wá jẹ́ta náà ó má jẹ́ kébèrè àwọn kan bẹ táwọn ọmọ sọ wílé o kò lẹ́bi o àwọn náà wọn kú ìlú ìlú ẹ̀yọ́ kú ìdí wọn fẹ́ gbá àyè ìlú wọn ṣẹ́ gbọ́ mi yé ṣẹ́ ń gbọ́ mi kan o èyí ní kárẹ̀sì bá five percent lábújá kó tó mú ìnẹ̀ lẹ́sọ̀. Hmm? ẹni tó bá sọ pé yẹn láti ní yóò ní etí constitution wí lẹ́yìn àwọn gbogbo rẹ̀ ní sọ́ọ̀dù kan ó wá ní and exit and exit òun ó tún àǹtí exit gbọ́dọ̀ fún nǹkan tó ní sọ́ọ̀dù because and is conjunct àdínkù gbọ́dọ̀ lọ́pọ̀ àmọ́ bí bẹ́ẹ̀ lọ́pọ̀ eléyìí ti máa pọ̀ mọ́ ilé òun ni lórí rárá rẹ̀ àbí ẹni tó máa lọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ ní àti wọ́n tẹ̀ ìtumọ̀ rẹ̀ òun ni wípé bóòtì àwọn ará ẹ́kì ó lọ́lá ju bóòtì gbogbo àwọn tẹ́kì òkú because this tó bá ń gbọ́ lókè kan tí ìbá tó ń yẹ ìdíje nínú wíńdí ó fẹ́ fọ́ọ̀tù wọn ó lọ́la ju wọlé lọ ìdí condition ṣé ìgbẹ́ni àwọn tó bọ̀ ọjọ́ ṣe tọ́jú ẹ̀ ó ní àwọn àlọ́ àníwá ìkọ́ wá kà wọ́n kọ́ wá kà wọ́n ọ̀dà pa lọ́dọ̀ ṣọ́ṣọ́ báyìí ṣọ́ṣọ́ báyìí ṣọ́ṣọ́ báyìí ah ṣọ́ṣọ́ yóò sọ pé ẹni ìlú special status ẹ̀gbọ́n mi ṣé pẹ̀lú bá ṣe ká gbogbo ṣọ́ọ̀ yóò kú tó fi hàn pé kò ní special status ẹ̀ á lè lọ pẹ̀lú àtọ̀jọ́ mi ṣẹ́gbọ́n ẹ́ wà wọ́n ní kọ́míṣán sọ pé society ti wà yóò egalitarian society egalitarian ti wẹ́ ìbú a equal where their votes are equal láti pọ́jú pẹ̀lú and tó wà kọ̀jọ́pì ó sọ pé bóta ẹ̀rọ ẹ̀kọ́ ó pàtàkì gbogbo táwọn yóò lọ ọ̀sán ó ti lọ àwọn ìlú láti ìgbà yẹn. ìkejì òní bí ṣe bá àlù kọ̀lẹ́jì sísẹ̀ nígbà irú us wọ́n ti ń lò pé ẹni lẹ́sìn ọ̀dọ́ kó dún wíìlì popular vote àmọ́ kò wíìn ní vote kọ̀lẹ́jì ìjọba náà ló kó wíìn ẹ̀ lábẹ́jà náà ló ti wíìn wọn ló fẹ́rẹ̀ sí Trump àti Hillary Clinton nígbà sábà ka majority vote Hillary Clinton ló wíìn ṣùgbọ́n àwọn vote ìlú kan bẹ àbáwọn kan bẹ tó wíìn vote of hand nílọ òwíìn pẹ̀lú òṣèlú sẹ́yìn kan wáyé àṣẹ́rí ìlú Brazilian lè ní mo sọ ní English mo mú bẹ̀ and nígbà máa ń lò fún ṣe gbogbo ẹnu bí tó mọ òun láti wò. Táàtì kan sí ọ̀yọ́ kó sọ̀pọ̀ ti di àtìkẹ́. Ṣẹ̀gbọ́n láyé rẹ̀. Sọ́yìn kọ́ọ̀dì tó bá sọ pé bóyá báyà àníyá àbíkàbí ìyá náà àti àwọn ilé jáde ìdíbò àná. Ìdíbò àná ń wí láti mọ̀ pé èrò lẹ́kọ̀ọ́ jẹ́. tí wọ́n ló sì ní ṣe fẹ́nu hmm? àkọ́kọ́ ẹ̀wọ̀n wúwa ẹ̀ àkọ́kọ́ ní títí àfihàn tó kílẹ̀ kájú nǹkan ní ìtumọ̀ from òun hàn dáadáa ẹ́ kọ́dẹ̀ tí ò mọ̀ ju bàyàníyà lọ hmm? bàyàníyà ò sábà kọ́ máa tún sára yẹ̀ òun náà wà ní ẹ̀ outside the tọ́nà bá rí ní òtún bẹ̀ kó gbẹ ẹ̀ kábílẹ̀ tàbí pé bàyà níyà bẹ̀ pé àdàkọ mí bọ̀t àdàkọ hóòlù ní anú àdàkọ pa tó wà lọ́dà hóòlù ní àdàkọ mí kìí ṣe bá sọ wípé páàkì yẹn pé méjì páàkì ẹ̀yọ̀ kan pé méjì tọ̀ ẹ máa wo ẹni ká wo Surah Al-Ma'idah, Quran 5, verse 72 to 73. Surah Al-Ma'idah, Quran 5, verse 72 to 73. Allah says, لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَصِيحُ الْمَرْيَمُ Àwọn tó sọ pé ìfà mọ́lẹ́ àkọlọ́run ọba ni, kan ń bẹ́ nù Mùsùlùmí tí ò gbọ́dọ̀ pé, àbí? Wà fọ́lẹ̀ Mùsùlùmí, ìfà mọ́lẹ́ ní Ìsọ̀rí, ìbúdùn lọ́hàá ọ̀bí wà àlẹ́bìnrin gbọ́dọ̀ pé àlẹ́bìnrin ẹni ọlọ́wọ́ ọba yìí àtọwọ́ ọba yìí iná mú mọ́ yìí sì là ẹgbẹ́ náà tẹ́lẹ̀ sọ́dọ̀ bàbá sábà lọ́wọ́ alẹ́ ìtàn ọlọ́wọ́ àtàjẹ́ rẹ̀ lọ́wọ́ ọmọ àwọn ọ̀nà bàbá lè lọ́rùn ọlọ́wọ́ ayà tó tẹ̀lé sọ pé làbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́sẹ̀ náà kọ́ nínú àbáyé kàlà àtọ́kọ́lọ́ ọba lẹ́ẹ̀kẹ́ ìta mẹ́ta tó dọ́lọ́ wọ́n ti kìbìrì àbí mo fẹ́lẹ̀ sọ́dọ̀ wà máa mi ìlà ìlà ìlà wà á

kékeré bí ìtúpé àwọn tó bá ṣe kèfèrí nínú wọn yóò wá jẹ wọn tẹ́lẹ̀ ní kèfèrí lẹ́lẹ̀ pé àwọn tó sàn kàn yí wọn rẹ̀ ní lọ́mí ẹ̀sà wọn mọ̀ yàkú lù tó ọba tí wọ́n fi ìka tá ń sọ àwọn tó sọ yìí lẹ́yìn tó bá ti sọ kèfèrí ni ọlọ́pàá nílẹ̀ ẹ̀wọ̀n pẹ́lẹ̀ lẹ́yìn tó káfà àbúkẹ́ ní àtọ́bà ti kèfèrí nínú wọn ìyà ẹlẹ́tọ̀ ló wà mú wọn tó láti sí nínú wọn ìrọ̀lẹ́ ẹgbẹ́ mi kò sínú wọn gẹ́gẹ́ gbogbo ẹni tó ti ń sọ bọ́lọ̀ bàtà lùsàn látà ni mẹ́ta lọ́kọ̀ So minimum base, eléyìí láyé láyé gbé, kò lè jẹ́ out of. Lẹ́yìn sẹ́nà ìtẹ̀lé ní àjáfà ló minimum, àwọn sáṣẹ tèmi tó báwọn ló jẹ́ tèmi rí. Ẹ́ minimum ẹ̀ ti ní àlẹ́bí náà hùn. Ẹ́ làwọn mùsùlùmí lẹ́sìn náà kábàrú àwọn bá tètè bí ọlọ́wọ́ afẹ́ sọ jí gbogbo jíńsù wọn tó ń kólé jẹ́ gbogbo ọ̀nà tó ń kólé bọ́sílẹ̀ o ẹ́ kò bá ìwé ìjọba sáré kò lára wọ́n ìlú bá gbé yí káfíń gbogbo wọn ní ni ẹnì kan kò lè pélé mi ní gbé lára wọn tó wá ní pé ọlọ́run bá ń sọ ń bí iná o pé kọ́dà bẹ́ẹ̀ náà wọ́n ẹ̀zámpù mi bàyà níyàjú. Ìrẹ́ nìkan gbọ́dọ̀ sàlẹ̀ ní ẹ̀yìn. Tó gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ bí làwọn kàfàrà. Ó lọ làwọn kàfàrà fọlá kọ́kọ́, ó lọ lọ́wọ́ fẹ́lẹ̀ kejì. Tó wọ́n bá lọ́wọ́ bá lè fi nínú wọn bèbè nínú wọn látọ̀ tó láwọn tó ṣe láti. Ṣẹ́wọ́n yé tọ̀ èyí máa ẹkùn èyí náà. Ọlọ́run bá sọ fún wa, Sọ́lọ́tò Hajj. That is Quran chapter 2, verse 30. Allah mọ́ yóò gbé ọmọ ọmọ bá jẹ́ àwọn nǹkan wọ ọlọ́run tó gbé tóbi, ààbà, ẹ́ mọ̀ṣáré àwọn àwọn àdáyà, ọba ọ̀hílẹ̀ lọ́pùlù àlàm àwọn dábàá ní adílẹ́tọ̀ fún ìlàmọ́lùgbà àdékùn àwọn dábàá fún kẹmọ́ ẹ̀jẹ̀ fàṣítàn nílẹ̀ àwùbá ẹ jìnà sí rí nílẹ̀ àwùbá àrík lédè lábá omi àṣìṣe olùkọ́dù ìfàtúndọ̀ àwùbá ló ní ìrìn òǹsà tọ́ tọ́lọ̀ bá ní fàṣítàn ìbú rí títà nílẹ̀ àwùbá sẹ́tìmẹ̀ ẹ̀sá fún nǹkan tó dọ̀tí ní àwọn òòsà tó fẹ́ ìjọ ìdọ̀tí ń bẹ àbí tẹ́tìlá mílíọ̀nà ní ó rí fẹ́ àpẹ̀lú mílíọ̀ ẹ̀sá fún àwọn nǹkan tó dọ̀tí ní òòsà ó rí fẹ́ ìjọ ìdọ̀tí ẹ má sàá fún ẹ̀jìnà sí nǹkan tó dọ̀tí tó ṣe wípé òun gangan ní àwọn òòsà táwọn tó ṣe wípé dàbí tó ṣe wípé òun ló jẹ́ àlàyé fún rí láti rí bàyà níyà ìwà kò lè fi méjì tẹgbọ́n ni, yẹ́kù ọwọ́ akọ̀ bá ẹ̀fà pàdé tọ́yà ẹ̀wà já pàdé ìdí ayá ká a ti mọ̀ pé ayà àbò ìdí yàrá rí a mọ̀ pé báyà ní yàrá rí olówó ajẹ́ ìdí yàrá rí ọmọ wo ilé pé ọ̀dà ká kọ́ tó lọ sí ìdí yàrá out of me kó wọn fi tẹ̀lé pé àwọn tí mo ṣe ìrírí lẹ́nu àwọn alùpùpù tó bá jẹ́ ní ìjẹ̀ kòkòrẹ́ wọ̀kí bá wọn kún tó lù. lẹ́yìn fún ìjẹ́ ní ìjọba alùpùpù àwọn tó jẹ́ bèbè nínú àwọn alùpùpù tó jẹ́ bèbè nínú wọn wọ́n lè ṣe kí àtàwọn olùsẹ́gbọ́ wọn ò ní yẹ̀ wọn ò ní gbò wọn ò ní fi kúkú wọn lẹ̀ títí tí clear njó mi tó ìwọ́n ìfẹ́ alẹ́bí náà káfàrú ní alẹ́ ìta àwọn tàbí ìdí ọlọ́run àbí máa wá di ọ pé kò ní kọ̀rẹ́ kọ́lá kan sọ ọmọ tàbí ọmọ rẹ̀ mo kọ́ ìwọ lè pé alẹ́bí náà alẹ́ ìta ju eré àyè tó lè pé mo sì fún náà ju eré ọlọ́dà pàlẹ́ sẹ́ka mi alẹ́ ìta wà ní mo sì rí náà ṣé alẹ́bí náà káfàrú ẹ̀ àtàwọn tẹ̀sí bèrè ṣé mùsùlùmí kan bẹ mùsùlùmí kan bẹ tẹ̀sí bèrè. ẹ mọ̀ fẹ́ gbọ́ mi lé. ìbá lábájá ò mùsùlùmí ni o àwọn kò sí fìdí. kò sí èyí tó bá ti tú ní sábà ìdí yá tó gbọdọ̀ fún ó gbà pé àwọn tó ṣe tètè náà ó gbà àwọn tó ṣe tètè rí ẹ nínú àwọn ìṣòro. tó o bá fẹ́ tó o bá fẹ́ tó o bá fẹ́ tu bẹ́ẹ̀ ìgbẹ́ tí a yà jẹ́ mi lámì ẹ̀kú ni ilẹ̀ ní ìyá dábà ki ní ààrẹ ìdájì lẹ́ wà ní mo ṣe ìkú nà. ẹ́ kí tó jẹ́ ismu kana láwọn yàkúnlẹ̀ ìjẹ̀dínà káfàrú wọ́n lè mọ̀ṣẹ̀kú àwọn ìlú àbára àwọn mọ̀ṣẹ̀kú wọ́n tó bọ́sọ̀ pé ní ìlọ́bẹ̀ kú bí mi tẹ̀lé wà lẹ́dínà káfàrú náà ló lè wọ́n mọ̀ṣẹ̀kú náà tó bá ti ní àrùn ìdáàbò fún ẹni ká àwọn ìlú àbára jẹ́ lọ́jọ́ kébèrè jẹ́ àwọn ìlú àbára mọ̀ṣẹ̀kú náà lọ́bẹ̀ dáná jẹ́ kébèrè jẹ́ àwọn ìlú kébèrè jẹ́ èmi àdéhùn àdúgbò lẹ́lẹ́rù èmi àdéhùn àdúgbò lẹ́lẹ́rù ìgbà bí àbí tí wọ́n sá gbà fáwọn tó ń ṣe ọ̀tọ̀ tó ń ṣe ògùn tó ń ṣe ọ̀tọ̀ ń ṣe ìrànwọ́ tó àwọn tuntun jẹ́ àwọn èdè náà bẹ́ẹ̀ náà àwọn òkun méjì ẹ́ torí wípé tó kọ́ ọ̀rọ̀ wà lọ́wọ́ àwọn àpapọ̀ pé ṣírúkọ àti kókó ṣírúkọ máa ẹgbà kájọ wọn pé ìdájọ́ wọn nìkan náà ẹ ìdájọ́ kájọ wọn pé ìdájọ́ rẹ̀ lọ́rùn pé yóò wà lọ́wọ́ gbére kàkàlù àmọ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìtumọ̀ rẹ̀ ẹgbẹ́ mọ́tò ìdájọ́ wọn jọ̀gà kan náà lọ́rùn nípa kó wọ́n dọ̀gbà wíìrì nínú náà pọ̀ sí ìyàtọ̀ ń bẹ láàrin aláwọn kan wíìrì kan náà àtọ̀tọ̀ báyà ìyàtọ̀ bẹ ṣùgbọ́n ìta kákà lọ wí pé gbogbo ṣírìkù ṣírìkù fẹ́ akúkù fẹ́ ẹ́ ní ṣírìkù gbogbo ṣírìkù òní kúkúrú àmọ́ kì í ṣe owó kúkúrú kì í ṣe ìrọ̀lẹ́ gbọ́dọ̀ lọ gbogbo ṣíríkù òní kúkúrú àmọ́ kì í ṣe gbogbo kúkúrú òní ṣíríkù níṣẹ́ báyìí tá a bá rí fìràáhùn ṣẹ́gẹ̀dẹ̀ ṣé mùsùlùmí tàbí mùsùlùmí wọn mùsùlùmí wọn náà tó ń gbé ní àná wọn olè ààrẹ ah, èmi ọlọ́run bá yẹ tó gbájú ó fi ra rẹ̀ lọ́lọ́ so ìtumọ̀ ẹgbẹ́ ìlú tó jẹ́ ìyọ́lọ́ ọdún ọlọ́run ṣẹ́ rẹ̀ muslim ìrírí bọ́dọ̀ bá lẹ́yìn kẹ́sọ́ pé èmi ò gbọ́dọ̀ gbọ́ rárá èmi ò gbọ́dọ̀ gbọ́ rárá òṣèlú òṣèlú òṣèlú kẹ́kẹ́ àyè ká bẹ̀rẹ̀ ni hmm? ìdájọ́ kan náà ló wà sí ọ̀pọ̀ ṣùgbọ́n èèyàn lè jẹ́ káfẹ́ kó má jẹ mọ́ṣẹ́ bọ̀ kò sí èèyàn ti jẹ mọ́ṣẹ́ tí ò ní jẹ káfẹ́. sọ ìtumọ̀ ẹ̀ pé mọ́ṣẹ́ kù òun ò pẹ́. tó bá lọ àlẹ́ bí nàkàfà tó fi tú mí náà lè dá bí pé káfẹ́ àlùkàfẹ́ ti káfẹ́ pàtó kẹ́rù káfẹ́. ó yà wà mọ́ṣẹ́ kí nà ń kọ́ ṣé káfẹ́ náà kọ́ àlẹ́ bí nàkàfà àtàwọn tó wọ́n Torá àwọn ọkọ̀ fẹ́ bá pé mú ṣe ìkúnlẹ̀ láti wà ní ẹgbẹ́ lásọ́lá ti báwọn lábá wà ní. Ẹni bá tó bá bàdẹ́ ìwọ́n wọn ṣe rí ni. Bẹ́ẹ̀ kò sí mọ̀tò pé èyí tó yẹ́kẹ̀kẹ̀ yóò kò bàdẹ́ ìwọ́n èyí tó yẹ́kẹ̀kẹ̀ yìí ṣe kò sí pín. Tí ò bá ti kú kọ́ àti bàyà ní àgbègbè ìgbà. Ẹ́ tọ̀tọ̀ bá wá fẹ́ wá tí ò wá fẹ́ wá gbọ́dọ̀ kalẹ̀ ara ìgbàlá

wọ́n wà náà jáde wọ́n bẹ̀rẹ̀ lórí rẹ̀ èyí tó hàn ní ayé àkóbá yà ní ẹ̀ amọ́tò tí káwa parí ẹ̀ amọ́tò tó àtàwọn ìrẹ́lẹ́ ìjàmbára jẹ́mi sọ pé sábà fẹ́ títẹ̀ rámàdì kan ò tó bí kékeré ní ọ̀bọ̀dá ẹgbẹ́ ìjùmọ̀ ẹ̀ sọ lédè o olùjẹ́bà kìdíyà olùjẹ́bà yàdíyà àmọ́ lẹ́yìn ẹ̀ kílẹ̀ ní wa àdéhùn máa mọ̀ sílẹ̀ ọ̀wà sọ̀rọ̀

yahudi yìí wọ́n náà sọ̀rọ̀ àti ọmọ ẹni tó jẹ́ yahudi àbẹ̀ tó jẹ́ náà sọ̀rọ̀ àná àlùkò fún àyè tó kẹ́lẹ́ ìgbà tí mo dé tán ẹ́ kó wá gbọ́ pa ìyá nẹ́bí ó gbọ́ pa tẹ́tẹ́jì ẹ́ tọ́lá ọba ti rán mi ó gbọ́ ìwà kan láyé súnmáwò yìí yahudi kan ní ọmọ yìí lẹ́nu ọba ìgbà kò ní gbọ́ nípa ìyá nẹ́bí gbígbọ́ lò ó kì í pé tá a bá rí ìdókòwò bá gbọ́ pa nẹ́bí alùpùpù ọlọ́run bá lè fi láyọ̀ rẹ̀ àmì ìlú wọn pa ní tó mọ̀ fún mi tó mọ̀ fún mi bíi àlẹ́ tó mọ̀ fún mi ọlọ́run làjẹ́ èyí yóò wá gbá wọ̀lá yóò mi bí ma kọ̀ nítorí kò wá nígbà tó pẹ̀lú ọlọ́run bá ti rán mi pẹ̀lú àwọn onígbà tó gbà jáde àlẹ́ ní láká ní àhùnà àtòjọ wọn. sòsàn nígbà tó kéré ìlú ara kan àti ọ̀gbọ́n àwọn ará ìdí tó fẹ́ lọ lóko ìlú. àmà ọ̀fẹ́ bọ̀ ṣe ìgbébọ̀ pẹ̀lú èdè tó ń gbébọ̀ wá náà

ìyẹn nìkan tá a balẹ̀ ní ìdílé sábà tó pa àwọn tó sàbẹ̀ tó wà lẹ̀ So question left like wọ́n ní ókè obìnrin tó sọ fún ọkọ rẹ̀ lẹ́nu ìgbà tó kọ̀ọ̀rẹ́ bá fẹ́ súnmọ́ pé ó sọ fún pé bóyá ojú ọkọ rẹ̀ wọ́n ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ ọ̀rìn àwọn òbí rẹ̀ tó ṣe dáadáa sí àbí títà ẹ̀ tó ṣe dáadáa àbí àwọn òbí rẹ̀ tó ṣe àwọn ọkùnrin tó ṣe dáadáa sí àwọn náà ò lè bá kó súnmọ́. ibi tí ọ̀rọ̀ yẹn tí kò fẹ́ jọ pé èèyàn ń fi èèyàn ń fi ẹ̀yìn ìyá rẹ̀ wé ìyàwó ẹ̀ àbí ìyàwó rẹ̀ wẹ́yìn ìyá rẹ̀ ẹni tó béèrè pẹ́ṣẹ̀ yìí kò fẹ́ tán ló kú nínà káàkiri náà kà ẹni tí ọ̀rọ̀ bihar èèyàn ṣe ẹ̀yìn ìyàwó ìyàwó ìyá ẹni tó àwọn àpláàtì òun lọ ọkùnrin ni wọ́n sọ pé tó bá sọ fún ìyàwó but in this case obìnrin ní sọ fún ọkọ rẹ̀ wọ́n lọ lè bá lágbájá lọ́nà kò wọn ọkùnrin ní sọ pé tó bá sọ pé àti mo bá sì ní ìyá àgbélájú tọ́ ó wà lórí dáhùn. òun ló mọ̀mọ́ ẹ̀ tó obìnrin yẹn lára mọ̀ máa rẹ̀ àwọn wọn ní kápá. ẹ ọlọ́run máa sọ ní síwájú ìdájú. bọ̀ kí èsì ilé yóò jọ obìnrin sọ fọ́kùnrin pé lọ́lẹ̀ bá àwọn èèyàn pé bó àlùmọ̀ ṣe dáadáa sí bóò láti wá gbé ìdájọ́ bóyá ìdòbò bọ̀mú òkú tó jọ ní fẹ́ẹ́ kí ní tó bá ti gbọ́ dájọ́ ìdáàbò náà wá fẹ́ àbúrò ìwọ́n àfẹ́ mọ̀ kiri kan ọ̀fẹ́ tó tọ́ báyìí ẹ̀ òjò ara wọn kò sí lókè lókè lè sọ wọn lọ ń bà lọ èyí ń bà lọ ṣùgbọ́n a sọ pé kó má sọ lọ́rọ̀ ẹ ìjọba ọ̀rọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sí papọ̀ nílẹ̀ lọ́dún ìbáyà rẹ̀ lórí ìdí lónìí níbi tí wọ́n fi ń pòwe fún un pé àwọn àwọn báwọn bá fẹ́ gbé tẹ̀lé tí yóò bá kọ ẹ̀tọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní kí n ṣe dáadáa tí a yìí. ẹ̀ kò ṣe ọlọ́run tó ní ṣe dáadáa tó bá pọ̀ lọ́rọ̀ búwa látàwù lórí náà ìyá ọlọ́wà tó sọ yóò òun náà ló wá ní àwọn ìyá ayé ẹ̀rọ bá mo wá tẹ̀lé ọlọ́run náà fi ṣe èyí ṣe dáadáa sí bá mi pọ̀ ọ̀nà dáadáa náà fi ṣe wọ́n wá ní kí n ṣe dáadáa

bí ó rà sọ ó kùn ló ń bẹ àbí tí wọn ló bọ ọmọ rẹ ah, ah. sí. òtún náà ti ra jù sí láwọn yóò sì mú sí ọlá. Ah, oúnjẹ tó bá gbólẹ̀ ká jọ. ẹni yóò lọ. àlẹ́ sọ̀tọ́ làwọn ọmọ ìwé ká fún ṣe ìbọn ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀rọ tí wọ́n ní ìlera ọ̀rẹ́ káàmùyà wọn ò fẹ́ ká jẹ ẹ̀ka tó ń mọ̀ wọn sọ tó tó wàhálà ṣáájú ìṣẹ̀lẹ̀ ṣẹ́gbọ́n mi pẹ̀lú oúnjẹ wò nígbà tí mo bá bọ́ lẹ́ oṣù ìgbà ṣẹ́gbọ́n mi nǹkan tó bá tíra tó bá bọ́ lẹ́ oṣù ìgbà èyí tí ò bá ṣe é gbọ́n tí ò fẹ́ ṣe tó bá ti ṣe pé ọ̀rẹ́ ọ̀rọ̀ àti pé ìyọ́ba tó fi jẹ èèyàn tó yẹ kí ẹ̀ fi jẹ torí ẹsẹ̀ ìgbé yẹn bá ti jẹ́ náà ní kó o ma dàbí wọn lóṣù wá gbọ́dọ̀ èyí tó ṣe gbà náà èyí tó bá ṣe gbà tó ti lóko ma tó ṣe lọ wà á sílẹ̀ àtijọ́ tó ti yàtọ̀ kí náà ló mùsùlùmí ti ṣe láti kẹ́lìmà aṣáàpù aṣáàpù mìíràn if ẹwọ́n yìí aṣáàpù mìíràn if alhamdu sábà tó fẹ́yàn bá jẹ́ mustachio òun lẹ́nu tó fi pé kìí ṣe ara if màá gbọ́dọ̀ yọ̀ ní ìwé o kìí ṣe ara if àmọ́ ní ìrẹ́sì nípa ìmọ̀ àti kọ́ọ̀tọ̀ àti tẹ́ẹ̀sì àwọn ará kí aróyìnbó ní tó ń dára wẹ̀ ó wá lóun ní tẹ́ẹ̀sì nípa Islam bí tó ń kà sí pé ẹ̀sìn middle east àbọ̀ ní tẹ́ẹ̀sì pa kọ́ọ̀tọ̀ lárúbáwá àbọ̀ ní tẹ́ẹ̀sì pa kọ́ọ̀tọ̀ China ìsì ni wọ́n pè ní láàbò orí ẹ́ńtà ẹ́ orí dẹ́ńtà náà wá hmm? orí ẹ́ńtà mẹ́rin it láàbò orí ẹ́ńtà yìí àwọn tó ṣe wípé wọ́n láwọn ní sẹ́ẹ̀sì nípa study of eastern story Islam sàmù ẹ̀ eh. so àwọn yẹn là ń pè ní orí ẹ́ńtà yìí àlùsẹ́ṣì ìwòye hmm? nípínlẹ̀ wọn ní jẹ́ lágbára òun ní jẹ́ mọ́tò mi nà ọdún òyìnbó ó lè jẹ́ àpàtẹ́dọ̀ ó lè jẹ́ kọjá olówó olóòkú sátáàtì ó lè jẹ́ pòfẹ́sọ́ àbọ̀ pòfẹ́sọ́ ní Quran pòfẹ́sọ́ ní sunna pòfẹ́sọ́ ní sírọ̀ pòfẹ́sọ́ ní náwó pòfẹ́sọ́ ní ìyàrá ẹ́ àwọn. àwọn oníbẹ̀nu wọn nípìnlẹ̀ èyí pé ìgbàfẹ́ kan ti ṣe ni pé wọ́n fẹ́ sọ́dún wọ́n fẹ́ dìtọ́yì ṣùgbọ́n àwọn sọ́dún míì kan ṣe padà wá wúlò ìmí ìbẹ̀ ní òwúlò ìmí ìbẹ̀ tó tó wò ní kapásítì àlè ọ̀dà sáyìn tó ń ká bọ̀ wọ́n ti fáwọn lọ̀gá hmm? wọ́n fi ọ̀gá yí àwọn nù pọ̀pọ̀ abúrò ló padà wá dálẹ̀ nígbà kan dé àwọn ni wọ́n wá lọ lẹ́yìn àwọn wá sí ìgbà tó kọ́lá bí ọ̀gá tó wọ́n lè pé àwọn kan ń lo ọpọlọ analysis wọn máa lọ sáájú jẹ́ nígbà tí gbogbo kan ní wọ́n lò ní Bọ̀dé ọ̀gá bẹ́ẹ̀ mú ọ̀tọ́ bá lọ́pọ̀lọ́ tí tẹ́ẹ̀kì tí bá ń lọ́pọ̀lọ́ tí ò bá yé ìgbúgbà yóò bí. Ẹ̀sẹ̀ sàlẹ̀ tó tó wá ní ìtẹ́ṣà tó dà. So, tó tó báwọn tó wá nínú, àwọn ni wọ́n wá sọ́ọ̀dì kì ní ìta wọ́n wá lọ lé àwọn ni pòfẹ́sọ̀ bọ́yá lọ́sọ̀t. Ẹgbẹ́ ìwọ́n ni pòfẹ́sọ̀ Islamic College lọ́sọ̀t. Pòfẹ́sọ̀ Clinic kan Islamic Law ní Cambridge. Pòfẹ́sọ̀ Islamic Clinic kan Kọ́ńdọ̀ ní Àwọn wá ni àwọn táwọn jẹ́ bọ́yá Mùsùlùmí nínú nàìjíríà mùsùlùmí nínú egypt mùsùlùmí nínú sudan òun wà lóun fẹ́ lọ sí bá phd lọ́dọ̀ ẹ̀ àwọn ìbò máa ń tóbi lójú àwọn èèyàn olófẹ́ fún phd kò lè ka kùránù olófẹ́ fún phd ẹ̀ kùránù science onígbò ní phd in islamic science so àwọn tọ́lọ̀ bá kẹ́ nínú àwọn tọ́jà àwọn lágbá àwọn tọ́jà fa àwọn wà á délẹ̀ yóò jí bọ́ǹdù wọ̀ ìrọ̀lẹ́ bá ń ìmí ń bẹ òun ó gbà kàjẹ pẹ̀lú wọn torí pé wọ́n lọ́pọlọ wọ́n sì lè bá ti pẹ̀lú gbogbo kan ni wọ́n sì wádìí ẹni pẹ̀lú tó bá jiná tán dáadáa wọ́n lè lọ́pọlọ rẹ̀ mú tó yìí wọ àwọn ọmọ ìfẹsùn bọ́lọ́pọ̀lọpọ̀ hmm? ọ̀gbà pẹ̀lú ọkọ̀ ní àti pẹ̀lú ìkàtà rí káyẹ tó lè alẹ́ àwọn ìbílẹ̀ ẹ̀fẹ́ bá láàmù wọn àwọn ìbí ìbẹ́ni wọn tó ní yá àwọn ní ìsọ bọ̀tì ìmọ̀ ló kàtà wọn yẹn àwọn kàtà ẹ̀kọ́ dínà kọ́dà ẹ̀rọ ìdìbò òun tó bá irọ́ ni àwọn lábẹ́rẹ́ báyìí ti bá náà wọn rẹ̀ táyì tó kọjá bá lábẹ́rẹ́ tó kọjá báyìí lábẹ́rẹ́ báyìí irọ́ ni òun padà wáyé ìmí ìsìn ìdàgbé òun kẹ̀kẹ́ ní ìtẹ́ṣà tí ò dá àwọn táwọn bá tàn jẹ nílẹ̀ lágbáwá nílẹ̀ ìwà lọ́jà sùnmí torí pé àwọn iṣẹ́ tiẹ̀ tó lójú wọn àwọn náà gbèrò bí ìyẹn wá àwọn lẹ́rí táǹsọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́rí

sì ní kíláàsì pé ọpọlọ òyìnbó wà lórí ẹ̀ òun àfẹ́kọ̀ọ́ yọ ọ̀rọ̀ pé yẹ ká sẹ́ni dáhà ní ọ̀dọ́lá àwọn náà kò ní ṣẹ̀ṣẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdílé ẹ̀sán lẹ́sìn ìrí ìlẹ́nu òfin ìgbà yá pásọ̀ ní ó sọ ní Islam tó bọ̀ tí wọ́n ti di gbogbo àwọn òwe yẹn sí dọ́là àwọn táwọn sọ́ọ́dì láàrin nítorí òde university káàkiri ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè ní nǹkan gidi náà náà táwọn fi ń dá ìṣòro ọ̀dọ̀ náà wọ́n ti mú ọkọ̀ yáwọn èèyàn ipe torí jọ́sí sábà ní ìgbà ara fún tàbíìsì nìkan òun sáà mọ́tò hàn ó tó sọ kò hàn táwọn kò sí fún but lẹ́bùn wọn bẹ́ẹ̀ káàkiri àwọn àwọn tó ń mú ìtọ́jú àwọn lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n dá sí ìtọ́jú ṣùgbọ́n ìmọ̀ wọn yìí pé wọ́n làwọn bá wọn gbọ́mọ ní wọ́n máa ń lọ́lọ́ ìjọba òdùdù ìní ìbẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ yóò tún dùdù ẹ wà rí ìtọ́ ẹ̀kọ́ bẹ́tà kọ́mọ̀ jù lọ tó ń jẹ́ lọ́wọ́ àdúgbò ẹgbẹ́ kan wọn náà tún wá tẹ̀lé yóò wá sí tó bá òwò kọ́ báyìí ẹgbẹ́ ìpínlẹ̀ gàmù kan tó ní pẹ̀lú àdéhùn ẹ̀ka mọ́lẹ́ nìyí. wípé gbogbo àwọn àhádìsẹ́ rí yìí àwọn aláṣẹ ni wọ́n wà ní díẹ̀ ẹ àwọn aláṣẹ àwọn bàbá òmò yíyà àwọn wà nídìí àwọn ti àwọn àwọn mi yóò wà mú àwọn aláṣẹ yóò tí zuhuri zuhuri ṣe zuhuri ẹ̀fọn pé Gòrí sọ pé ẹ̀kọ́ tó ti lè pé innal umara akrahuna ẹgbẹ́ o alákìtábàtì àhàdíta àwọn aláṣẹ wọ́n wọ́n wa kápọ̀ àwọn kan àwọn kan àwọn kan lẹ́yìn àwọn kan tó wà tó wa kápọ̀ èyí tó tàjẹ́ lábá ọ̀nà tí ní nri ń wí gangan tẹ́ fi lábá wá sáì ìdílé yìí ọ̀nà ló yẹ ìyẹn kì í kí ló wà ní tẹ́ẹ̀kì òun ni wípé ìdíbò ní wí ni pé àwa ń wá lẹ́yìn ìgbà a lẹ́gbẹ̀ẹ́ tá a túmọ̀ rẹ̀ tá a túmọ̀ rẹ̀ àwọn lé àwa

yàrá ìṣẹ́gbé even the whole hadith gbogbo hadith ẹ̀ àwọn èyí kọ́ tẹ́lẹ̀ àti ìtàkùn yẹn gbọdọ̀ ha ni àwọn àjọ akọ́kọ́ yẹn gbọdọ̀ kọ́ ò nǹkan lè bàjẹ́ sọ báwọn ti ṣe nù everybody tó máa sọ́yọ̀ àmọ́ gbé ilé lórí tó àǹkọ̀sùn kò lù kí ẹ fi ká fún wọn wá bá àwọn sẹ́ni mọ̀tàkìrìbù mọ̀tàkìrìbù mọ̀tàkìrìbù tọ ẹni tá a lábẹ́ kọ̀ọ̀kan wá rẹ́nì kan náà tóun jẹ́ mùsùlùmí àbóhùn jẹ́ lágbáwá ọ̀fúnra rẹ̀ wà influence pẹ̀lú western thought òun wá propagate àbó promote àbó wà influence àbó wà captured pẹ̀lú thought west ìwọ̀n propagate ọ̀rọ̀ tí wọ́n nílùú mùsùlùmí láti fi dànù fúfú á lóun kọ́ àwọn mùsàgbèrè búùnù nù ajíṣe bí ara wẹ́ gẹ́gẹ́ bí ara wẹ́ ti dẹ̀ṣẹ̀ ṣe ṣe bí ara kí òun lè lọ́pọ̀ tòun nílò àmọ́ òun náà tó bá náà kọ́ tó lè dìvẹ́lọ́pù kan níbo lè ṣe ní ẹ̀sẹ̀ àmàdá ọjọ́ ìwú ó lè dáyé lẹ́yìn ó láti fi gbogbo ní ìtúkú gbogbo ní ìrìnàkan náà olóhùn mọ̀ sáàtì so ẹ wá ní fún àwọn alùpùpù alùpùpù làwọn tó gbà fọlọ́ ọba mi so mọ̀sẹ́sẹ́rẹ́kù wà olùmọ̀gbà fọlọ́ bẹ̀rẹ̀ òun kàgbà fún nǹkan sọ́ọ̀dì lásán mùsàlùmí lè jẹ́ mọ́ṣí mùsàlùmí lè jẹ́ ìmọ̀tòrọ́lì ọlọ́gbẹ́ wọn tó tẹ̀lé ó lè jẹ́ jù ẹ́ ó lè jẹ́ àgbàmí ó sì lè jẹ́ gẹ́gẹ́ jù tẹ̀lé ìgbàlá tó lè náà ma òun mùsàlùmí lè jẹ́ mọ́ṣí yéé ṣe gbogbo múlẹ̀ ẹ̀jù ní mùsàlùmí ẹ́ dẹ́gbọ́n yéé ṣe gbogbo mùsàlùmí kù ní mọ́ṣí ẹ́ wọ́n ní àlùkò mú wà kò sísọ ìwọ̀sí wọ́n jọra wọn bìkan so èyàn sì mú jọ now iṣẹ́ tó ń gbé fún yàn èyàn ṣe pẹ̀lú company kan company kan náà fún wa èyàn náà fún wa fẹ́ gba ṣe company tí èyàn lè ṣe nígbà tó gbé èyàn lè ṣe pẹ̀lú ìní èyàn lè ṣe pẹ̀lú mọ́jọ tẹ́tẹ́ bá tó ṣe fún yàn ó lè wà pété àdúgbò wá ní báyìí wọ́n ṣe é ti àdúgbò kéèyàn fẹ̀sán gbọ́ yìí lára yìí pé ṣé àwọn fẹ́ tẹ́tẹ́ kan ṣé iṣẹ́ gangan lẹ lágbẹ́mẹ̀tì lórí iṣẹ́ wọn áfà ní àbí táì ìjárọ̀ tí ẹ̀fẹ́ tẹ́tẹ́ fún yàn ó lè ní ṣe pẹ̀lú iṣẹ́ gangan hmm? tó bá ṣe ń gbà wọn tán gbé sẹ́kọ̀ọ́ táìmù rẹ ni wọ́n wà áfà ni wọ́n fẹ́ rà pé àtòóṣiṣẹ́ gbà wọn àtòóṣiṣẹ́ gbà wọn kò gbọ́dọ̀ ló táìmù yìí fẹ́ lòmíì gbèmí lọ ẹgbọ́n mi yé lẹ́yìn tí mo yẹ ni pé èyẹ gbọ́dọ̀ wà present ní every time to check a good example wọ́n bá yàn ní driver pé kó máa wà bàbá olówó kàkà sí i ìyá àgbègbè láti nàní mọ̀ driver ní ìtumọ̀ ẹ̀sìn bàbá olówó kó wà ní kó bàbá pé láti di eight to five kó gbọ́dọ̀ wà bílẹ̀ kó gbọ́dọ̀ pé àtẹ́bà ah, àjòkó látàárọ̀ náà ni ẹ̀ kó máa wẹ̀ lórí lọ ìtumọ̀ pé ó ti gba táìmù yẹn pa kò wá sọ pé tó tà wà bílẹ̀ láàrin ìgbà tó bá ti ní wọ́n á kò lè fẹ́ fóònù rẹ̀ láàrin gbàgbọ́ àmọ́ kò lè kúrò ní location yẹn kò pé any time ló lè pè é kò wá pé ìfẹ́ pé iṣẹ́ àti time ló ra ṣùgbọ́n ní orí bẹ iṣẹ́ nìkan ni àwọn ọgbẹ́ fún pẹ́ńtà iṣẹ́ ìrìn nígbà òní màá rí gbà ọlọ́kùnrin la kò bá àti gbogbo òní sùn kó tó tọ̀lá kó tó sùn dọ́là tó ní ní pé wọ́n láti tọ̀kún láwọ̀ sáàdì ní bàjẹ́ èyí mọ̀ pé a ní àwọn àtòbí tẹ́lẹ̀ ní tó ní iṣẹ́ lè ní àti ẹjọ́ ní tó tẹ́yìn bá ti mọ̀ wípé iṣẹ́ làwọn ènìyàn wà ọ̀tá pé èyí ó sì ṣiṣẹ́ wọn láàrin táàmù tí wọ́n fún yẹn ìkéyẹ ti gbà sẹ́yìn kan kò ní àfẹ́ ti iṣẹ́ wọn yóò lè ṣe papọ̀ tí òun dẹ̀ ní express condition pé ó gbọ́dọ̀ gbà sẹ́yìn wáyà

tọ́ba ní àlùjẹ̀dá ìjẹsẹ̀ àbù ẹ̀san yóò mọ̀ wá nírú irú ìran àwọn aṣẹ́fẹ́ yẹn bá ṣe wọn ní náwó jíǹsì hmm? kí ni wọ́n mí ní pé ní ìsìnláyà tí ọlọ́run bá bá kọ́ wá lásán tó ní á bóbìnrin tí máa ń wúyàn tó ẹ́ tádùn rẹ̀ ti tó ẹ̀ mọ́ṣẹ́ ìsìnláyà iṣẹ́ wò láti rùn tàbá tẹ̀lé àkórajú fún ṣáwà obìnrin àlú tọ̀ ọlọ́run bó wà fún alẹ́ tẹ̀lé àlùjẹ́ náà yóò pàlá àwọn obìnrin tó bẹ́ẹ̀ tàjà wọn tàbílẹ̀ pé dàbí abobìnrin lẹ̀ agbobìnrin jíǹsì ẹlẹ́sẹ̀ á ní àlùjẹ́sà ní jíǹsì ẹlẹ́sẹ̀ àbí à ẹ̀ mọ́ mú sí ìbẹ̀ tàlùjẹ́ náà á ní àlùjẹ́sà ní jíǹsì ẹlẹ́sẹ̀ hmm? ókè ah, lágbájá o ó para rẹ̀ nílé ayé hadithi sọ pé tó fi para rẹ̀ o náà lọ́wọ́ ọba lọ́wọ́ náà òun náà ni ó mọ̀ fi lọ́wọ́ ni ó mọ̀ fi gúnra rẹ̀ gúnra rẹ̀ àbí ni ó mọ̀ fi jẹ́ ìyàwó irú tó kéwù náà ni irú yà tí yóò jẹ́ á ní àlùjàdá ní jíṣẹ́ àbò ẹgbẹ́ mi tó ń bá ń lò fún un tó aléwájú ilé ayé náà ẹ́ nígbà lágbájá òun pàtó ṣe nǹkan báyìí kódà ẹ̀sán tí ó padà méjì kọ́ ò irú tí ń ṣe náà ni ẹ́ kání lágbájá ètí ń ṣe ni pé máa ń àwọn èèyàn ẹ́ àbí máa ń àwọn èèyàn bọ́ ní odò wọ́n fi kú táwa níjọ́ òjò wá bo mọ́tò rẹ̀ ẹ́ lọ́bẹ̀ apẹ́ni á ah, irúṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́tọ̀ọ̀lẹ̀ irú kàtà ń wínú bọ́ títí nílé ayé ó lè má lọ hmm? so example ìdánwò bẹ̀rẹ̀ àwọn ni àwọn sàábí ànábì náà èyí torí pé kì á sára àwọn náà wá ṣe ẹ̀sán wọn náà ni àjágbó ní ìlú wa pa wọn àwọn pa ẹni tó tọ́ sí pípa ìwọ́n fẹ́ ìdàgbà bá sọ̀rọ̀ pé máa ń kọ́ ọlọ́wọ́ bó bí wọ́n ti wàlẹ́dí náà yẹ́dùn náà máa lọ ìlà àhàn wàláyé kúrú náà lọ́sà lẹ́sà àbúrọ̀mà lọ ilá bìlhà ilá bìlhà ẹ̀mí tọ́lá ọba ṣe ilé ìwọ̀ fún nípa àti pẹ̀lú pé só tọ́ sí nípa bẹ́ẹ̀ bá ṣe jihad lọ́nà tó lọ́sọ̀ pé jihad tó sì mẹ́rin tó sẹ́lẹ́sẹ̀lẹ̀ ni ọlọ́run ti pa àmìṣàn pẹ̀lú tó bá pa mẹ́ nǹkan tó ń láwàá fi wé ẹni tí ó wá pẹ̀lú mí tí ò tọ́ sí kò lè jẹ́ àjọ̀dá mi ìgbé nìsín tábà lẹ́nìkan ẹgbẹ́gbọ́ ó pààyàn ó pààyàn dá ẹgbẹ́ bá pààyàn ẹ̀ pààyàn fún ẹgbẹ́ nìkan wá ní executor executioner àwọn táwọn execute àwọn èèyàn òun ní iṣẹ́ executor sẹ́ni tó ń pa òun ni wọ́n pa ṣé tó bá pa àwọn èèyàn tó pa wọ́n pẹ̀lú ẹ̀tọ́ ni àbí pẹ̀lú ìgbọ́ ó pa wọ́n pẹ̀lú ẹ̀tọ́ lọ́sẹ̀ ní tó ń pa òun pa execute kọ̀kọ́ wa ní ẹni yẹn o náà pààyàn ohun èyí tó náà bá kú ó pa pa òun ní bàjẹ́ ìwọ apply for because ní kọ́ ó dàbí kéèyàn wọn ní lágbájá ó fẹ́ràn ẹ̀wọ̀n ayé oṣù tó bá dé

ẹwà sàgbà ń mi àbí kí ẹwà gbé ẹwà kàábà sọ̀rọ̀ ṣẹ́rí tí ẹ̀bá sàwọn èèyàn èèyàn pé àwọn èèyàn kọ́kọ́ sí ẹ́ pé káwá sàgbà ní jàmọ́ kìíní kan ní ó mú ìkójọ yẹn wá tí ó wàá pàdúrà lọ sẹ́gbọ́n mi ní ìsìn báyìí kí ni tó mú kó jọ tá a ti yóò jọ jùmọ àbí ìkíni kan tó mú kó jọ sábà bò wá káwá dé nígbà lónìí wá ní ìṣẹ̀lẹ̀ káwá ṣẹgbẹ ẹ̀dá ẹsàdúrà fún lágbájá ó rẹ káàkùká ọlọ́hùnmá ẹkẹ máa ṣe àmì àti sábà bò kan ti fà á làdúrà ti wá pẹpẹ pé ilé yìí ń ní pẹpẹ nìkan ní ṣe ẹnìkan sáfẹ àbí àwọn à tí ìṣèjọba yà jọ ń wí pápọ̀ ọ̀gá lókun ṣe tẹ̀ kó rọ̀ tó wá tẹ̀lẹ̀ sábà fìgbà ní ó pa àdúrà tó bá rọ̀ tani ẹja tí èrò ìṣẹ̀tọ́ tó yóò fi rọ̀ ẹja ẹ̀rẹ́ káwá sàdúrà ah lágbájá ò kọ́lé o olóòfẹ́ gbẹ́ fọ́lọ̀ ó pè wá káwa jẹun ẹ káwa báwọn pé àwa délé pàtàkì lágbájá o ó bímọ o ó pè wá káwásà kí bọ́ ó sì fún alóúnjẹ gán ó fún gbogbo ẹ̀ ó fún alẹ́ ó fún ajíkè ká láti ṣàdúrà fún mi láti ṣàdúrà fún ẹ̀rí káwásà kan ti fa àdúrà ẹgbọ́n mi ẹ̀hẹ́n irú èdè pé ìjọba mú jẹ̀mọ́ wà nù lọ bọ̀ kẹ́yìn ọ̀sán yìí ẹ̀wọ́n àdúrà yìí jẹ̀mọ́ láti ẹ̀bá gbọ́lọ́wọ́ ẹ̀bá gbọ́lọ́wọ́ ẹ̀bá ànábì ṣe bẹ́ẹ̀ àwọn tàbí ànábì ṣe bẹ́ẹ̀ àwọn tàbí lè ṣe bẹ́ẹ̀ ẹ́ kò sínú lànà àwọn díẹ̀ díẹ̀ tá a rí tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn ará ilé wọn ni wọ́n pè ẹ́ àwọn tó yẹ kàtó wà nílé wọn ìwọ ń pè èyàn lè tàgbọ́ àpapọ̀ àwọn sábà bí kàní ó pè kàlá téèyàn bá kú fẹ́ẹ̀ nìkan ní síyí èyàn ti kú ọ̀rẹ́ ní àtọ̀rọ̀ àlùjọ náà náà tán òwò àrọ̀ ní kí àwọn ah, àmọ́ kọ́ mẹ́ta àti kankan kan bá àṣẹ ọmọ mú kí káàdùn àyí jẹ́ ní o kọ̀sẹ́ ẹ̀rẹ́ fọlá sábà tọrọ sábà tóbi lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò sínú nǹkan tí èyí tóbi tọrọ kí ewu nǹkan tó bá tóbi náà láti tọrọ kí lẹ́yìn tó nǹkan tó lọ́wọ́ tó bá lálùbáríkà ẹ̀ náà láàbùtọ̀ ọlọ́run tó wá wọlá tá ní ọlọ́run ó wọlá pé òun ló ṣe nǹkan báyìí wọ́n yorùbá máa ń sọ́ sí ìlú nǹkan yìí ìgbà ọlọ́run wọlá wípé ìwọ ló gbé káàbà ọlọ́run wọlá wípé ìwọ ló súre fún lágbájá ṣe náà àmọ́ ọlá káàbà wọlá ti àwọn èèyàn pọ̀ kì í ti ní àwọn àjọ àti ìlú ó àwọn kì í ti kì Hm? kí ṣe ṣírkù torí bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run wa náà máa ń pè ọkà pélé yìí àmọ́ kò kó tó kíkẹ́ wọn ọlọ́run. ẹni tó ṣe nìkan wọ́n ti wá ṣáájú àwọn òbí ọmọ ti gbà kọ́lá àwọn yà wọ́n sì jọ̀ọ́ yíra wọn fáwọn kan yàwó tí èsì tó ní mùrùwúrú táwọn kan ṣe o. Ìbámu bá wọn náà. tó ti mọ̀ báwọn òbí ọmọ ògbọ́n kan yé ìtàwọn òbí ọmọ mọ̀ ní ti ń jẹ́ ìyàwó ni pé àti ah, ìyàwó gbogbo àwọn òbí rẹ̀ wá láwà sí kílẹ̀ kan yóò wá tún wọn kò kankan tó jó gidigidi tó bá fẹ́ ni bá fẹ́ fọmọ ta ọmọ fi tọ́lá tí wọ́n fọ́ ah, ah, àwọn ń tó kó tó lè tí lẹ́wù fẹ́yàn ṣe ákùdù kankan àwọn tí wọ́n fẹ́ ákùkọ gbọdọ̀ mọ implication nǹkan tí wọ́n ń ṣe kí ló pákéjì ọkùn nísìn báyìí ìlú kọ̀ọ̀kan lè ní custom àti tradition tó bá tọ̀kan bá ti custom tí wọ́n bá kọ̀ wá nílọ pẹ̀lú custom yẹn ìwọ ló ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé pé ẹjọ́ o eléyìí tá à ń ṣe tó mí nì ní pé ó náà ó lè ọba àkùnrin rẹ̀ ẹgbẹ́ fún lẹ́gbàá yóò ní ìlú wa ní àwọn àgbà pẹpẹ yà wọn ọ sọ pé ẹkọ lẹka lẹ́yìn bàtà àwọn ìpàdé àwọn akọwọdà wọn àmọ́ ìgbọdà pé àbá yìí bọdà àwọn yóò fẹ́ máṣá àlù tọ so wọn ní kẹkọ wọn ti àwọn tó tẹra ti ra ẹ wá fẹ́ káwọn òbí mọ kọlẹ ìdílé mọ bàbá tọba bó wà ní ká ìbèrè pápá mo bí wọn èmi náà lẹgbọn èmi náà yóò kéré ká lẹ́tà ń gbé gbọ́dọ̀ afẹ́ afẹ́ ẹ́ afẹ́ tọmọ yín tọ̀wọ́n mọ̀ wá sọ káàdì pé wọ́n ti mú lẹ́tà wá láti rí ní wọ́n fẹ́ fẹ́ ẹ́ Aisha ẹ́ alhamdulilayi ọlọ́wọ́ fọ́lọ́ bàtà lẹ́yìn ìgbà tẹ́ bá kọ lẹ́tà tán tán bá kọ́ lẹ́jẹ́ tà wọ́n wà ní kẹ́ kó bìbà hmm? wá tán bá wá.

àwọn ò tí ì gbọ́ ọyé báwọn ti ṣe yìí ó dìgbà táwọn pósẹ́sì bá wà kó àkọlùsọ ẹ̀gbọ́n mi tọ tó wáyé bẹyẹ bá ń fẹyìn balẹ mọlẹ rẹ ni ó sọ pé ẹ̀dá kò gbọ́ ọlọ́pàá gbélé ìdúró kẹkẹ ṣe fẹdá kò bá mi sọ kiri mo fẹ bá ti ṣáájú pé ah ẹgbẹ́ lọ́nà bá ṣe ọjà kan bá gbọ́ yí bá kan wá yí ẹn amẹni tí ò mọ tó ń wí ọdọọdọ rẹ ni abala mi bàtà náà lọkọ inú mi ti wá dùn sí orí inú mi ti wọ́n bá bàbá rẹ̀ lọ́wọ́ pé òun dùn sí kọ́lọ́ pé òun dùn sí. ẹ̀sẹ̀ ó gbọ́dọ̀ kí wọ́n gbọ́ yé sábà tí wọ́n á gbọ́ yé bẹ́ẹ̀ pé àkójù yẹn ṣe kìí ṣe mọ́jẹ̀mú ni wípé kóbìnrin tó tẹ̀tọ́ fún yàn ní pé ẹ̀gbọ́dọ̀ ti o àmọ́ kó dìgbà téèyàn bá tó fún kó tó gbé ìlẹ̀kùn bóbi ọmọ bá ti yọjú náà tán gbà tí obìyàwó ọmọ ọ̀rọ̀ tó jẹ́ ẹni tó jẹ́ ìyàwó ó yọnu fẹ́ tó fẹ́fẹ́ ẹni tó náà fẹ́fẹ́ náà kọ́lọ́ náà yọnu sí láti fẹ́ òbí ọmọ náà bá ìlú náà fọwọ́ sí àwọn èèyàn sì mọ̀ sí ọwọ́ tẹ́jẹ́ abẹ́ pọpula láìsẹ̀ ẹ̀jẹ̀ kó pọpula tàdá àti wá lè jẹ́ lẹ́sẹ̀ ó sì lè gbé létà ó lè gbé fún ní páàtì ó ti lè àmọ́ kí èyí láti gbogbo ẹgbọrọ ní sátá ó tó ń pé obìnrin lọ́wọ́ sí i gbogbo láti rí lẹ́yìn ọlọ́run bá sọ fún wa ní sọ́wọ́sì pàpà ọlọ́run ní láàjù náà lẹ́kùn kò sí ẹ̀ṣẹ̀ lórí yìí ń tọ̀ lákùnrin nìta tẹ́ ẹ bá pa àwọn obìnrin lẹ̀ máa lákàtà fún un náà àwọn kàtẹ́kọ̀ọ́ lè ti ẹ̀ sí ní ìkápá kan. àwọn tọ́pù ìdúlà ó nàfà rí lọ ẹ̀ sí mẹ́jọ pé ìbáyìí lẹ́kọ̀ọ́ sàdáàtì ẹwà rẹ̀ àjọ kò sí ẹsẹ̀ lórí yín tẹ́ ẹ bá bá àwọn obìnrin ilẹ̀ nígbà pé ẹ̀ sí ìtumọ̀ wọn ìtumọ̀ pé bọ́lá tuntun dìbò wálé rẹ̀ àwọn tọ́pù ìdúlà ó nàfà rí ẹ̀ sí mẹ́jọ pé ìbáyìí lẹ́kọ̀ọ́ sàdáàtì tọ̀rọ̀ sí mẹ́ńṣà mẹ́bí kọ́dà pé ẹ̀ sí ìmẹ́ńṣà pé iye báyìí lẹ́kùn tó mì pé kìí ṣe condition tí àbùkọ́lá wáyá dí ìyàwó fún abúgbọ̀dọ̀ wà kẹ́ mọ̀ pé ẹ̀kùn ìgbà mi lè wà stated ló wà jù ẹ ọ̀nà ń pè ní nìkáwò software nìkáwò software nìká pé ńgbà tẹ́ ẹ ṣe ẹ̀dìlẹ̀ ọ̀sọ̀bìnrin náà fún òkun tó tọ́ sí bẹ́ẹ̀ ni ẹni tó ní pẹ́ṣẹ̀ yẹn náà bá lọ́wọ́ ṣe rí pé sàdáàkì ni ọ̀kà sí ìsànbọ̀ táwọn òbí yẹn láwọn àdìpọ̀ ọ̀sà máa ń gbà níyàwó fún wọ́n sì mọ̀ tó máa ń tán wí tí sàdáàkì ń wà láàrin wọn wọ́n máa lọ dé ẹ̀yà lẹ́tà tó ní ẹ̀rọ kan ó ti tọkàn níyàwó ọ̀la téèyàn lè fọmọ fún súnfì wẹ́ẹ̀ láwùjọ tiwa tó máa pè yàn ní ṣíṣí ẹ àbí ní ìtumọ̀ ẹni tó béèrè pẹ́ṣà yìí wọ́n bí lè pé àwọn tó ṣe yí pé wọ́n tẹ̀lé àwọn kan nínú àwọn kọ̀ríkọ̀ tó wá ó sì láwọn dídá tó pọ̀ nú kọ́dà ìfẹ́ ìfẹ́ ní ṣíríkì mọ́ hmm? kò sí àyè fi sún ọmọ á béèrè pé irú èèyàn wo ni wọ́n. ọmọbìnrin yẹn tí ẹ bá ìyàwó ìdáná ṣe rí ọkùnrin ọlọ́run bá ti ṣe olórí fún obìnrin ó gbọdọ̀ tẹ̀lé àṣẹ by the time tó bá ti pé nǹkan tí obìnrin bá mọ̀ àbí tí ò bá àgbì kí bá pọ̀ ju ìgbọ́kùnrin ò lè kàn lọ lọ lọ́sọ̀kùnrin ní ó pàdé reason yẹn náà ló ń fà jọ lọ́wọ́ ọmọ òbí aláwọ̀ kọ́ ọmọ mùsùlùmí obìnrin wọ́n fẹ́ jí àtúnṣe lọ́kùnrin. nítorí pé abẹ́rẹ́ wà bẹ́ẹ̀ ni wà kò sí bí kíláyìí kò dénú ṣẹlẹ̀. yẹ ẹyìn kí n fún ilé ìdáná. ọ̀rọ̀ tí mo ń sọ yìí o ó lè wà fún kébù láwọn situation kan lè mú àfikún láwọn situation mo kàn fẹ́ jí ìjẹ̀dá kù kẹ́bí lè mọ pé èèyàn máa ń jú ìjẹ́ ẹni tẹ́ yọ́nú tẹ́sẹ̀ àti ìwà rẹ̀ tó bá wá bá yín ó wá tọ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ ní àwọn ìtẹ́mi ó bì wọ́n ni pé tẹ́ni tí wọ́n kò tuntun tó wọ́n tẹ́sẹ̀ tó yọ́nú sí wáyé ó bá tẹ́sẹ̀ kí ló fẹ́ fún kó má jẹ́ ẹni tí ó lẹ́ sí ṣẹ̀ṣẹ̀ ìwé ẹ̀sìn ló ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ìyẹn lè ń gbọ́ kálukú ló kọ́ ọ̀rọ̀ olùkọ́ ẹ̀ ní Muhammad láwọn oníkòwò ní ti di kí oníọ́ àbí ó máa rí ìhùn èyí ṣé hmm. so ìpínlẹ̀ bí wàhálà tó ń kárẹ́ nìkan ìwọ̀n fẹ́ ìsàmù kò gidi ó jẹ́ yàn ó dé lẹ́kùn pé nínú Ramadan ìgbàwọ̀ ó lè gbọ́dọ̀ àwọn kan bẹ́ẹ̀ náà wọ́n ti gbọ́dọ̀ ẹnu bí bẹ́ẹ̀ náà wọ́n lè fi sùn tó yà wìrì ẹ̀ ó náà ṣe lẹ́kùn kì í gbàwọ̀ kọ́ mú obìnrin nìkan wá jẹ́ àwọn rẹ̀ kó wá ní koríko òun ò gbà rẹ̀ òun náà fẹ́ bá a lò pọ̀ tàbí ló dé ẹ̀rọ òun a ní mọ́ bàbá àdú tẹ̀lé bàbá àwọn ọlọ́pọ̀ lẹ́nà tọ̀ yìí tó bẹ̀rẹ̀ níbi ìdí fáfún mi wà lábẹ́ ẹ̀ nìkan ni èyí gbọ́dọ̀ fẹ́ tẹ ẹni tẹ́ ń fẹ́ fún ọmọ ṣeré ẹni kan tó bá ti gbogbo fún ṣeré òun ó mọ̀ ọ́ kó fẹ̀ sí tiẹ̀ náà ṣeré ohun tá à ń ẹni tẹ́yìn ó yọnu fẹ́ tiẹ̀ sódà agbára ọkọ lágbára lórí rẹ̀ bàbá ìlọ báyìí tó kí ló dé wàá ṣe ó máa ń wà láì mo jọ àrò tó bá yà dáadáa wò ó wá di ilé o kọ́nà tó bá fún wádìí ìṣẹ̀lẹ̀ tó fún wádìí wádìí wádìí wádìí wádìí pé wàá sọ́tọ̀ fún ìyẹn bá gbé hàn tọ́ ìdí mi ní tó bá ti tẹ̀sán yọ sí wa gbogbo ọkọ̀ tó bá wù kó pé wájú ti kọ́ náà kò ṣe àìsí àyè ọ̀pọ̀ ìṣàlá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله السلام عليكم